والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل في أهل العناد والزندقة والإلحاد nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí àfọwọ́ nítorá fẹ́ sọ fún wa nípa ahlil inad ahlil inad àwọn alágídí àwọn tó ṣe kí wọ́n ṣàlàyé fún wa wọ́n gbọ́ wọ́n fi gbígbọ́ sọ láìgbọ́ wọ́n gbọ́ wọ́n kọ̀ láti gbà àwọn tinú mi ni màá ṣe kò sì sí nítẹ́nìkan lè bá mi sọ àwọn alágídí wàzàndáà àtàwọn mùnáfìkì tẹ́ pé ìṣe mùnáfìkì wọn fojú hàn àwọn ni wọ́n ń pè ní zanadiqa wọ́n ń pè wọ́n ní kí ni ẹ̀yọ̀ kan wọ́n kọ́. iṣẹ́ wọn ni zandaqa àmẹ́yọ̀kan wọn. tẹ́lẹ̀ sọ pé almunafiqun pípọ̀ nù ẹ̀yọ̀kan kọ́ almunafiq zanadiqa pípọ̀ nù ẹ̀yọ̀kan kọ́ kí lẹ́yìn sọ zindiqo ẹ̀yọ̀kan rẹ̀ ní kí ni azindiq wọ́n zindiqo huwa almunafiq. البين نفاقه الظاهر نفاقه منافق في سم منافق رها بان بان بان بان ونقول الزنديق والإلحاد الإلحاد هنا نكين يستجبب أنت تستجبب أو أنا ممكن ملحدون wọ́n máa ń pe púpọ̀ wọn ní wọ́n tún lè pè wọ́n ní màláhídà mulhidun wọ́n tún lè pè wọ́n ní màláhídà. sọ́lọ́ wọn bá ẹlẹ́gbẹ̀ẹ́ wọn sọ́sọ́ nípa alilhad nínú alukóra nàbí òsọ nínú àyàwó. أها وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يلحدون في ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه وذر الذين يلحدون في أسمائه طاو خفوني ترى وقيل في الدروز والزنادقة وسائر الطوافق المنافقة وكل داع لابتداع يقتل كمن تكرر نكسه لا يقبل وني وقيل في الدروز الدروز أولا لا وكان من الشيعة الباطنية nínú àwọn bàtíníyà àwọn tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n máa fi hàn ọ̀tọ̀ ni tí wọ́n ń gbé pamọ́ àwọn ẹni tó jẹ́ pé yanṣuruna al-kufra bismil iman yanṣuruna al-kufra bismil iman wọ́n máa tàn ìfẹ́ lórúkọ pé imani làwọn ń tàn àwọn dòrózù yẹn wọ́n bà nǹkan púpọ̀ jẹ́ nínú ẹ̀sìn Islam. wọ́n sì tún still wọ́n wà láyé di sí i ṣùgbọ́n wọ́n lè máa jorúkọ oríṣiríṣi gẹ́gẹ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn tó tún jọ wọ́n tún wà nínú àwọn ẹni tó tún ti síwájú gẹ́gẹ́ bí àwọn anusayiriya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn durus yẹn nínú àwọn olódo àwọn ẹni tó fẹ̀sìn Ọlọ́run ọba tó sùn kéré àwọn olùmọ̀sọ nípa wọn wọ́n zanẹ́ẹ̀kọ́ àti àwọn mùnáfìkì tí ìṣe mùnáfìkì wọn tó fojú hàn sẹ́mi pé mùnáfìkì huwa lè yóbhìrò ìmán wọ́n yóbò pé alkuf ẹni tí ń fi ìmánì hàn tí ń gbé ìṣe kèfèrí pamọ́ là ní kíni mùnáfìkì ṣùgbọ́n zindiq òun ò fi ìṣe kèfèrí nǹkan yóò tún fi hàn yóò fi ìsekèsè rí yẹn yóò fi hàn wọ́sẹ̀ ìrè tọ́wọ́ ìfẹ̀lmùnàfẹ́kọ́ àti gbogbo àwọn tí wọ́n pín yẹlẹyẹlẹ níbi ẹ̀sìn Islam tí gbogbo wọn jẹ́ mùnàfẹ́kì hàn gbogbo àti pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn Islam tí wọ́n jẹ́ mùnàfẹ́kì hàn nínú àwọn ẹni tí wọ́n kú lójú ọ̀nà wọ́n kú lórí kìtàbù wa sunnah àdádáálẹ̀ wọ́n ń ṣe ọ̀nà tó yàrá títà nábì ni wọ́n ń tọ̀ àwọn gan-an ni ṣọ́fẹ̀ àti wọlé wọn kì í ṣe ọ̀bẹ àti rẹ́lí ọkọ àti wọlé ni wọn wọn yìí sọ̀bẹ àti rẹ́lí bí àwọn ta lẹ túmọ̀ bí àwọn ta ni. alkhawarij tatuni. الشيعة تاتن أو خوارج نعم الصوفية المتصوفة بذاتهم كما القدرية المرجئة الجبرية ها سفيان يجع المعطلة المؤولة المشبهة المجسمة ريسي ريسي هنا أنتو السنة àwọn olùmọ̀sọ kí gbogbo wọn ọ̀kúnlẹ̀ dáhìn lẹ́pẹ̀tẹ̀ dáhìn àti gbogbo ẹni tí bá ti ń pèpè lọ síbi àdádálẹ̀ àwọn ẹni tí ń pèpè lọ síbi àdádálẹ̀ gbogbo wọn porongodo wọn yòókù jálù akọ́kùnrin àwọn olùmọ̀ọ́ni pípa alápá gbogbo àwọn eléyìí kásìmí kìí sáà alágbèbẹ̀ o kìí sáà alágbèbọ̀n tá máa lé wọn ká o tóbi wọn ti ń ṣe wàzífà táwọn agbébọn dípẹ́ pé gbogbo yín ẹwọ kẹkẹ wọlé onílẹ̀ ráyé má fara o bó láti wá pa wọn nítorí wọn mọ̀kọ́ dáhùn bó láti pa wọn táwọn alápa wọn ni àbófin ni ọ̀pa wọn òfin kó lòfin ó ti pa wọn ṣébọn lòfin ni àbí ọ̀bẹ àbádà ìdà lòfin ok gbogbo ìdà láyé òfin ni. <laughs> bó la ṣe pa ó wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ àbó lórí ọ̀dàjọ́ pé kí wọ́n pa wọ́n ìtumọ̀ pé kí wọ́n pa wọ́n nù. ẹ ṣàpèjúwe bídà táwọn kan ń pèpè lọ sídìí rẹ̀ ẹ sì ń pè gbogbo bídà ńkọ́ bọ̀lẹ́ẹ̀lẹ̀ ànú ni ṣé bídà kan àtọ́dá téèyàn lè fi pupa mu sọ́wọ́ wa kullu bid'atin dalalah gbogbo àdáda lẹ̀ ńkọ́ ànú ni ẹ má pèjú àwọn bídà tí wọ́n dá lẹ̀ wá nàám nàám kí ni jẹ́wọ́ rí mọ́ọ̀lì al-mawlid lil jọwara naam ọdún hijira naam asalatu asa asa asalatu uhun wọn gba wọn gba wọn wọbífà ara bídíàn oyè oyè abídíàn pọ. fọwọ́ bídí àtẹ̀yìn máa láyé nù ná òkú jíjẹ ẹ̀yẹ bọ́bí ọjà lójú yín ọjà lójú yín lásẹ̀tẹ̀ pa ọ́ ẹ̀ bọ́bí ẹ̀ bọ́bí ọmọ ọgbọ́n sani kẹfẹ́ yìí ẹ̀yẹ bọ́bí ẹ̀ bọ́bí ẹ̀ bọ́bí àní ẹ̀ bọ́bí ẹ̀ wá kọjú sí àwọn olódò. Mm-hmm bídíà mi nàám ní gbọ́ tí n sì tọ́ba tá a máa ní má gbàgbé wa nù àdúrà sí bídíà mi nàám. Bàbá aṣọ Kùránì kalẹ̀. Uh-huh. Hmm? Now? ká máa ṣàdúrà lápapọ̀ ewu ni wọn fẹ́ sọ àdùtọ yìí náà àwọn bídíà àwọn bídíà oríṣiríṣi jáde tọ na ilaha illallah bàbá sọfìyà sọlá sunna ni al-i'tikaf naam bí àmì ká máa para ká máa para sàárè ká máa rọ kiri ká sàárè ká máa rọ kiri ká sàárè gan-an sàn àdí káfìrì wọ́n sàn àdí káfìrì naam sáré sàárè. kápẹ́ ẹran fọlọ́ǹdì sàárì kábẹ́ lọ́n àmánìdì sàárì gbogbo eléyìí kí ni wọ́n ń pè dídà jọ́kẹ̀tọ̀ òkú ìjọ́kẹ̀jọ òkú àbí jọ́kẹ̀jẹ là ń ogójì ọjọ́ ọlọ́dọọdún náà a ah, ọ̀dùwàsí náà ẹtì ẹtì gbogbo náà jù náà ìmá mí gbọ́ pípín sàrà ṣé kọ̀tọ́kẹ́ ti sàrà fún. à ẹ yẹn dáadáa o ṣẹṣẹ sàrà fóòkù ní gbogbo ògbà ní gbogbo ògbà súnà ni àmọ́ kì í ṣe pé àwọn lọ rò kà pẹ́ ṣe sàrà ẹ̀ ń dín mọ́sà pẹ́ ṣe àjọ kẹta kìíní kan gbogbo ẹ̀bí dànù wọn ní gbogbo ẹni tí bá ti ń pèpè lọ sídi àdádálẹ̀ apá kan náà olùmọ́ni ká pa ni kí ló dé tẹ fi kí lẹ rò pọ́fà kí wọ́n ti sọ pé kí wọ́n pa kí lẹ rò pọ́fà Abdulsalam bọ́bá kó báwọn yòókù bọ́bá kó bá ń jẹrà tí wàá kó báwọn yòókù ká ṣe kí ni ká gé e. bí kánsà kọ́ ló ń wa kó mú yàn lẹ́sẹ̀ kó wá jẹ́ pé kánsà yẹn fẹ́ jẹ gbogbo ara kíláàsì ara gébi tó dé dànù bí káṣọ àrùn ṣúgà ó mọ ẹnìkan wọ́n á jẹ́ pé àrùn ṣúgà tó mu yẹn so ìgbà tó ṣèṣe egbò ọba sanmọ egbò ń fẹ̀ kíláàsì wọ́n gé wọ́n wọ́n bá fògùn sí kọ́gbẹ́ torí ẹ̀ àwọn olùmọ̀tán rí i pé ẹni tí wọ́n ti ń pèpè lọ sí dídà ká pa á àwọn àwọn kò yorùtẹ́kẹ̀bù àkọ́fọ̀ bọ̀rọ̀rẹ́ yìí lè ṣe náà bí ẹ̀ṣẹ̀ déhìmà ká ṣe nǹkan tá burú rẹ̀ kéré kí ètò burú jùlọ ọmọ bá ṣẹlẹ̀ ká ṣe ká burú rẹ̀ kéré kí ètò burú jùlọ ọmọ bá ṣe kí ni kọ́mọ bá ṣẹlẹ̀ tọ́ so ẹni tí wọ́n ń ṣe bídà sọ̀rọ̀ ẹ̀yin ni àbọ̀tà yín à ní màá má bóyin búrẹ́dì lẹ́ẹ̀kan láàrin so ọ̀tẹ̀yìn ni má bóyin búrẹ́dì ẹ dáhùn ẹ tó bá ti rí yín lọ́mọ rẹ rìn sọ̀rọ̀ ẹ̀yin ní àbọ̀tà yín kọ́fọ́ mẹ́rin rẹ̀ kọ́fọ́ mú búrẹ́dì rẹ̀ kọ́lọ́mọ́sí wa lẹ́ni tàtẹ̀nujọ́ pa rò pé yé hmm. so ẹni tí wọ́n ń pèpè lọ sí ìdìbí dàá bóòlù ṣe jọ́tọ̀ lọ́ǹgà bóòlù ṣe jọ́tọ̀ ànábì sallallahu alaihi wasallam bóòlù torí pé.

níṣìṣẹ́ yẹn bá sàdáadáa lẹ̀ nínú ẹ̀sìn tó mú tí èsìn tí tí èsìn ẹ̀sìn tó mú ẹ̀sìn kí sọ yẹn lédè kúkúrú wọ́n fẹ́ sọ pé òun fẹ́ ṣàtúnṣe ọlọ́run òun tó fẹ́ ṣàtúnṣe ànábì sallallahu alaihi wasallam àwọn kankan ń bẹ tó jẹ́ pé wà ní ẹ̀sìn tó lọ́n gbàgbé tí nù ń bẹ tó wà ní ẹ̀sìn wa àbẹ́rẹ́ fẹ́ẹ́ ṣe jọ́tọ̀ ọlọ́run tó tún anabi sallallahu alayhi wa alihi wa sallam tó ní bídí àkànwá àti ọgbà kan bídí àrùn ṣé ẹ ti rí ni bàbá tó sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀rọ ń bídí àkàntọ́ gbà pọ̀ ń bídí àlọ́ táyìn rírí kí lẹ rò tó ń bídí àlọ́ ń pera rẹ̀ ló ń bídí àbọ̀ ń ní ń pera kí ló dé tí gbogbo yẹn fi fẹ́ràn súnà náà àtàwọn òpùrọ̀ àtàwọn olódodo kálukú wọn ń súnà làwọn ń ṣe kí ló dé. torí pé súnà mi ń gbọ́ kí ló dé tí gbogbo èèyàn máa fi fẹ́ kọ́ pé ó má súnà torí wọn mọ̀ pé súnà ní Islam kí ló dé tí wọn á fi fẹ́ kọ́ pé àwọn ní ọkọ tó bá sí ọwọ́ wọn mu. torí wọn ò fẹ́ kí wọ́n mọ́ mọ́ àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ máa tú àwọn èèyàn jẹ. yes ìdínú ti oníbídà ní ìfífẹ́ pera rẹ̀ ní oníbídà ṣùgbọ́n ara àwọn kan ọ̀dájú ní oníbídà sọ́ọ̀mù akutọ̀ àwa ọ bídíà tó wá ṣe náà làwọn máa ṣe o ẹ sákòóso ẹsùn náà àwọn ò ní yìí ṣe o sọdá kéèyàn máa sánà àbúrú fúnra rẹ̀ ọ̀dà ọ̀dà kéèyàn máa sánà àbúrú fúnra rẹ̀. فمن تكرر نقصه لا يقبل wọ́n ní tó bá dábàá rẹ nìkan jẹ́kí gbogbo àwọn máa bẹ̀sùn jẹ́ ni gbogbo àwọn máa bẹ̀sùn jẹ́ ni gbogbo àwọn máa bẹ̀sùn jẹ́ ni àwa wí rẹ̀ ànígbà o apá kan náà olùmọ̀ọ́ni ká pa òun náà ká sùn. torí ẹ̀ ló ṣe pé tíṣẹ̀rí àbá wà ọ̀pọ̀lọpọ̀ wọn ti fọwọ́ bà láfíà wọn ti fọwọ́ bẹ̀mí rẹ̀ tí ó ti lọ náà lọ́fà ló jẹ́ pé àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ràn kí wọ́n máa lo ṣẹ̀ríyà wọn nífẹ̀ẹ́ o torí ọ̀pọ̀lọpọ̀ wọn dára sàárè tipẹ́ so ìdí nù. لأنه لم يبد من إيمانه إلا الذي عذا من لسانه wọ́n ní irú ẹni tó ti hàn pé gbogbogbò àwọn máa bẹ̀sùn jẹ́ ni gbogbogbò àwọn máa bẹ̀sùn jẹ́ ni tó bá bẹ̀rẹ̀ sí ní wíwá eya ẹ ṣàánú mi wọn lànà gbọ́ nítorí pé ìmánì rẹ̀ ti ń parọ́ sọ pé òun ò takò ẹ̀sìn ọlọ́run òun ọ̀mọ́ àmọ́ takò ẹ̀sìn ọlọ́run òun ní ìmánì tó pé irọ́ ní jẹ́ nítorí pé ìmánì rẹ náà ní mú jáde ní mú jáde sọ pé mi èmi ò ní burúkú. bóyá láti mọ̀ pé ní ìmánì tó dáa bóyá láti mọ̀ pé ìmánì rẹ̀ dáa bóyá láti mọ̀ nínú sọ̀rọ̀ rẹ̀ inú sọ̀rọ̀ sí èèyàn lẹ́ẹ̀tì mà ó ní ìmánì tó dáa àbí ò ní ìmánì tó dáa torí ẹ̀. كملحد وساحر وساحرة pípa tání ká pa àwọn nǹkan yàtọ̀ sí pípa tání ká pa ẹni tọ́kọ ẹ̀sìn lẹ́sìn tọ́kọ Allahu ní Allah tó lòun ọ̀sẹ̀ sí ń tóun. àmọ́ kí wọ́n ní màlá ẹ̀yídà ẹni tọ́kọ ẹ̀sìn tó lòun ọ̀sẹ̀ má ẹni tó ti ẹni kò sí Allah ìdájọ́ wọn ni ká ṣe kí ni ká wọn lábẹ́ òfin ọ̀nà ọ̀rọ̀ pé wọ́n free thinker ọba sì wà ló lè ronú ẹnìkan ọgbọ́dọ̀ sọ fún akókò ronú bá kọ́kọ́ ronú bá wọ́n ti padà lábẹ́ òfin ọlọ. wọ́tá bẹ́ẹ̀ náà làwọn òpè dá ìdájọ́ wọn ní ká pa wọn àti rí pé Umar radiyallahu anhu ó ní ká pa wọn Hafsa ọmọ Umar òun náà parí nínú wọn àárí ọ̀kan náà sọ̀hábà Junub òun náà ní ká pa wọn sókè ló tún wá sẹ́kù gbogbo àwọn òpìdán wọn ni ká pa wọn tá ló pìdán náà rí ọmọ àwọn ọlọmọ òpìdán tá ni wọn pè ló pìdán náà tá ló pìdán ẹni tí ń fi parapara àbí kí lọ́wọ́ tá ló pìdán babaláwo kò tí ì túmọ̀ sópìdán òpìdán ẹ kọ́kọ́ sọ àlàyé tá ló pìdán ẹ sọ pé nínú àwọn òpìdán ni babaláwo nínú àwọn òpìdán lálágbèrè nínú àníta wà ló pìdán hmm? àwọn tí ọmọ padà náà ló pìdán ìwọ <laughs> tún fọ lẹfọ sí wẹ́wẹ́ òpìdán ẹni tó ń pa idán ò tí ì túmọ̀ rẹ̀ ta ló máa ń pa idán àwọn tí. nǹkan tí nǹkan tí bíi kíni fi ọkà wé ya ò tí ì dáhùn ó ní nǹkan méjì tí fi wéra ẹ sì máa pọ́kà kọjọ ìyẹn tí àwọn ará ló tó bá jẹ́ wàlí nǹkan. sọ́wọ́n pé nísìnyí lọ́dọ̀ àwọn kan nàìjíríà ni tí wọ́n ní tí wọ́n bá ti jẹ́ sẹ́rífì iná ò ní jó lórí irọ́ tẹ̀ dáná gidi fún un. náà òpè dání àwọn tó àwọn wọ́n máa ń sin kakò làákà ìfá náà ìṣújú wọ́n sì máa lò ìyẹn ni pé wọ́n ṣe pé wọ́n wọ́n sàkà nàbì sallallahu alaihi wasallam wọ́n sàkì ìṣojú wọn lò sá. abdulkat náà pé kí wọ́n máa jẹ̀gbẹ́ náà. àwọn jẹ́ máa ń bẹ àwọn ṣèyàpínì lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n ṣiṣẹ́ kan fáwọn. lọ́dà tó bá jẹ́ pẹ́ni ọlọ́ọ̀ni kan ṣèyàpínì sì ń bá a ṣiṣẹ́ ńkọ́. <laughs> àwọn tí àwọn eléyàn ń yà wò nù alókùdà ọmọ ẹlẹ́ni tí ń pa idán ẹ̀ mà tí ì gbà wọ́n láwọn tí máa pọ̀fọ̀ àwọn tí máa pọ̀fọ̀ ọ̀dà kẹfìlẹ̀ mọ́tà lòkù idán oríṣi méjì ní dán idán súnilójú àti dán tí máa ṣẹlú dòdò ìdán súnni lójú òun náà ni kásà sí ẹyin ju àwọn èèyàn lọ́nà tí wọ́n fi máa rí nǹkan yàtọ̀ sí bó ti ṣe rí ní pàápàá wọ́n da okùn lẹ̀ wọ́n da pọ̀pá lẹ̀ okùn ni o pọ̀pá ni o okùn yóò rúra ṣùgbọ́n àwọn èèyàn tí ń wọ ọmọ wa wò pé à ejò lélẹyìí o ejò ni o ọjọ smith so idán suni lójú nù idán kejì onídán tó pé máa ń ṣe tó jẹ idán eléyìí tí máa ṣe iná ní kọ́sítà sẹ́nìkan ó jẹ́ pé ó ti gbádùn àárẹ̀ ọba ṣe ó jẹ́ni tó ṣe pé ó ti lè sọ̀rọ̀ ohùn rẹ̀ ọba dí ó jẹ́ni tó ṣe pé ó ti ń gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ ọba dirin ó jẹ́ni tó ṣe pé ó ń bẹ láyé ní ọba kù àbí ó yẹ kó àtìyàwó rẹ̀ ti jọ wà tẹ́sí fẹ́ràn ara wọn nítorí ọba ṣẹlẹ̀ nìkan tí ọba wáyé àbí pé bẹ́ẹ̀ pé ó ti kórìíra ìyàwó yìí bí ìgbẹ́ ìyàwó náà fẹ́ rí kó wá dẹni tó ṣe pé wọ́n léra wọn ká à mo gbà tiẹ̀ mo fẹ́ ọ mo ṣe kínní ṣé ojú bọ̀rọ̀ sí ni kínní látàrí ìdán sọ eléyìí ni wọ́n ń pè ní ìdán ẹni tí wọ́n ń ṣe ni wọ́n ń pè ní òpìdán. torí ẹ lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa wọ́n ní idán oríṣi méjì ni eléyìí tó jẹ́ ìṣojú eléyìí tó sì jẹ́ ìtìmọ̀ọ́sẹ̀ torí ẹ lọ́dọ̀ na sunna àwọn oní sọ pé kò sóògùn kò sí dáníkan lè ṣe kínní kan kò sí kan ahlu sunna ní sọ méjì ṣùgbọ́n àtẹ̀yẹ́ máa àti tọ́jú ìṣújú gbogbo ẹ̀ kò lè jẹ́ nǹkan kan kò lè rí nǹkan kan ṣe àfi pẹ̀lú àti ọ̀nà. màtọ́lọ̀ ń sọ aburú tó wà nínú dán ó tún wá fi yí wa pé wọ́n máa ń hùn bọ̀bọ̀ rí nàbíhì min àhàdín illa bi idhnillah wọ́n lè fi ní ẹnìkan kan lára àfi pẹ̀lú ìyọ̀ǹdọ̀ lọ. àwọn ọmọ tó ń sùn wọ́n lè fi ní ẹnìkan kan lára àyàfi pẹ̀lú ìyọ̀ǹdọ̀ lọ tòtẹ́lẹ̀ ìbá yé wa ajá ikú idán wọ́n máa fi níyàn lára o wọ́n lè sàṣìkò kú wọ́n lè sàṣìkò aburú ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí sọ pé kò sí bóyá ní ẹsẹ sí wọ́n sàṣà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n aláàlọ́ ti fẹ́ máa pa ṣùgbọ́n táwọn ò ní sọ pé mystery of shaitan kò sí wọn yìí ti sẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tiwa ní pé ká máa wá ìsọlọ́dọ̀ ọlọ́run kó sọ wa kó là wa kó gbà wá lọ́wọ́ aburú gbogbo aláburú. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد àti níbi aburú àwọn tí máa ta nǹkan kókó tí wọ́n wé tí wọ́n wé tí wọ́n wé tí wọ́n sèǹtìrà tí wọ́n tún máa pọ̀pọ̀ sí tí wọ́n máa tu itọ́ ẹnu aburúkú itọ́ àdánù tí wọ́n máa tú sí nǹkan tí wọ́n wé wọn. àti wọ́n sáàdì ọlọ́run níbi aburú onílara nígbà tí wọ́n ṣe lára. torí de eléyìí àwọn òpìdá yẹn ìdájọ́ náà nìkan pa wọn o nítorí pé òpìdá dayérú dayérú ni wọ́n látara dán wọ́n lè pààyàn látara dán wọ́n lè dàrin àwọn èèyàn rú pẹ̀lú tí wọ́n máa ń pè ní fìrákòfò látara dán wọ́n lè ba gbogbo ohun tó ti dá jẹ́ a sì ti mọ̀ pé idán lápapọ̀ rẹ̀ kì í sábà wáyé àyàfi pẹ̀lú àtìlẹ́yìn àwọn ṣẹ̀yàpín ṣètọ́ni èsì ìṣiṣẹ́ gbèyàn láì jẹ́ pé èèyàn náà dá lóhùn. njẹ́ ṣèṣe dá ṣe tọ́ ni lóhùn ọgbọ́dọ̀ jẹ́ ntọ tako ti Allah ẹ fún alákòjúwe ní ti ṣètọ́ ni máa ní kí ó lè ní ni tó káwọn ọ lẹ́nu alágbájá naam wọ́n lè ní kọ́ máa jẹran tí nǹkan kan yín ọ̀daràn kí wọ́n ní kọ́ wọ́n yẹ kó àwọn ṣe sọ láti láì ṣàlùwàlá àìmọye àwọn lè máàmù bẹ́ẹ̀ tí wọ́n lè pé lè máàmù alálejànú bí kí ni kọ́mọ́tà àbá kí wọ́n máa gbégbẹ̀ ká ó ń gbẹ̀ǹdì náà kọ́mọ́ náà. kọ́mọ omi aha kọ́mọ wá búrẹ́dì kọ́mọ wá gbẹ́ gbóná ká gbogbo bí tí ti tẹ̀sẹ̀ yàgbẹ́ tí máa kó láì láì torí kí olè gbọ́rọ̀ sílẹ̀ nù kọ́dà àwọn míì wọ́n tún gbé iṣẹ́ yẹn lé àwọn wípé gbogbo bí tó bá ti yàgbẹ́ tuntun kan kó wa raw material ni la ilaha illallah yàn á mú búrẹ́dì ìyẹ̀fẹ́ láì sọ̀bọ lọ́wọ́ ààrẹ gbé ọmọ èèyàn máa láàrin láì sí mayonnaise yọ máa jẹ wọ́n sì tún kọ̀ gbọ́dọ̀ fàdúró kọ́ máa rẹ́rìn jẹ ni.

àwọn àlùjànnú wa sọ fún pé ibi tí gbogbo yẹn ó ti rí pé wọ́n ló ń kó gbé àwọn ló ti máa lọ kù ní yorùbá lẹ́bù sẹ́yìn bá mọ̀ pé ẹnìkan sọ̀gbọ̀ ẹ̀yìn ká ń sìn kò sẹ́yọ̀ sẹ́gbà àjọba àbàlájọ fún ìgbẹ́ra báwo ọ̀daràn torí ẹ̀ nínú tí àlùjànnú tó máa ń sọ pé kí wọ́n ṣe bí kí wọ́n pé bẹ́ẹ̀ ni ẹnìkan máa wẹ̀ lé alukurani lórí ẹnìkan máa gbẹ́sẹ̀ lórí alukurani tó máa ń yàgbẹ́ àbẹ́ẹ̀lì nǹkan bẹ́ẹ̀ tírú wọn fi kú tí wọn wá sin sí sáré níjẹ́ tó máa gbé sínú sáré omi ọkàn ìyá wa tẹ̀ ní màbí tómi ti wá omi ọ̀hún á dànù wọn bí ẹ̀dá ò ní wọlé tó bá sùn wọn káàbá rí gbé wọlé bó láàgbé lọ ẹ̀sùn náà àmùsùlùmí mà làwà náà omi ń bo àà <laughs> ẹ̀ mú tú láti omi tí ń tú jáde ẹ̀ mú táàtì tẹ́ dé kíní mọ́lẹ̀ tẹ́ kó kúta bo wèrè lórí tẹ́ da ìpẹ́ sí kékeré kó níbi àníbi ọ̀kadà lé nínú ntálìjà ni tí wọ́n sọ pé kí wọ́n ṣe wọ́n lè ní kí wọ́n máa wá nǹkan sọ àwọn obìnrin ká nígbà bá fi ṣe tóbìnrin náà wà kíálẹ̀ ọ̀gbun lóbìnrin mi gbogbo páàdì tí fi ń ṣe nǹkan oṣù lọ́kàn dá sórí àpìtàn ni táwọn tá a wí ìbá ra mú náà wọ́n ti lè ní kọ́ ọmọ bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn wọ́n ti lè sọ fún pé ọkùnrin ní kọ́ máa lé ká a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ náà làwọn òkú dábìnrin nítorí pé báwọn òkè dáńtẹ́ bẹ́ẹ̀nu ọkùnrin náà bẹ́ẹ̀nu obìnrin ìdájọ́ tọkùnrin náà ní tóbìnrin àtàwọn màláhídà wọn ni kò pa wọn ni. wàhùn aláníyàtìhìm fil àkìrọ̀ gbogbo wọn yìí má tọ́lọ̀ má gbé wọn dìde nígbà gbé nígbà gbé àmọ́ àníyàn kálukúlọ̀ ọlọ́run fi gbé e dìde kọ̀ọ̀kan wa ẹ má dàkúndélẹ̀ ẹ dìde ẹ dìde bàbá yìí. Hmm, ẹ má dàkùn dé ọrùn ọ̀dà sọlọ wọn ọba ẹlẹ́dàá wa gbé wa dìde ńjọgbọn ìlà òkè yá mọ àwọn òkè náà wọn gbọn dìde lórí àníyàn wọn àmọ́ àwọn pa wọn kí á là ní ọ̀daràn kí lẹ́yìn rò pé lè já ní ọ̀daràn ẹ̀dá kan pa kí ní kálukú sinmi darí ọ̀nì àníyàn wa ni ká tó máa ráyé lórí bàbá gbọ́mọ́ làlá wa wọ́n jẹ́ yọ ọjọ́ mọ́ ààrẹ máa lẹ́kùn máa lọ rẹ̀ lẹ́kùn lọ. ṣé wọ́n mọ̀ pé tó wá pé idán máa ṣiṣẹ́ sọ́yẹ kí idán ọ̀ràn ọ̀rùn wọn wọ́n bá fẹ́ di pọ́n sọ́yẹ kọ́ràn sọ́yẹ kọ́rùn òdìrín àmọ́ wọ́n gbé pọ́n ní ògbé dànù tí kálukú òsùn eléyìí jẹba àwọn àwọn ẹni tó máa ń sọ pọ́lọ́ àwọn gbé wọn dìde lórí àníyàn wọn iná ní ní ìsín kọ́lọ́ ń sanu pápá àwọn kan dáràn wọ́n ń hùwà ọ̀daràn láyè kan wọ́n ti wá kìlọ̀ fún wọn kìlọ̀ fún wọn ọgbọ́n wọn gbà ọlọ́run kan gbé parun dé ìparun yẹn wá kárí gbogbo yẹn àtẹnitọ́ dáràn àtẹnitọ́ ọ̀daràn gbogbo wọn kú ah wọ́n lọ́ọ̀ àwọn èèyàn kan máa ń bẹ nínú àwọn èèyàn tó parun pẹ̀lú àwọn ọ̀daràn yìí táwọn sọ ọ̀daràn ọlọ́run pa àmọ́ bẹ́ẹ̀ àníyàn kálukú láti gbé dìde ń jọgbìn ìdàgbìyà eléyìí ni wọ́n máa ń sọ pé yorùbá àfiwọ́nà alẹ́ ni yẹ àtẹ̀yìn yàtọ̀ sáwọn òkú ìdá. قلت فإن دلت دلائل الهدى فما جرى للعيل بوني يهتدى èmi ọsọ àfọ̀n ní tíranù lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ táwọn olùmọ̀sọ wọ́n ti sọ̀rọ̀ pé àwọn doros àwọn zanadikọ àti gbogbo àwọn tó ṣìnà àti gbogbo àwọn tó ń pèyàn lọ síbi àdọ́dálẹ̀ pípa lọ́yẹ ká pa wọ́n gbá wàá rí wọn nítorí pé àkídà àwọn ìgbàgbọ́ wọn náà ní táwọn wọn mú jáde èèyàn sì lè máa fẹnu dáràn káwá sọ pé kò wọ́n ní pípa lápá gbogbo wọn gẹ́gẹ́ bá ṣe pa àwọn ẹni tí wọ́n kọ ẹ̀sìn àti àwọn òpèdákùnrin àtàwọn òpèdábìnrin àfọ̀nìtìrà sẹ́rẹ́ tí ó kọ rẹ̀ kí ló kọ rẹ̀ àárín kí ló kọ àfọ̀nìtìrà yìí mm-hmm, abdulrahman kí ló kọ rẹ̀ abẹ́rẹ́ nǹkan náà nàbí kí ló kọ rẹ̀ la ilaha illallah abdulrasaq ilé kọ́rẹ́ hmm. abdullah kilo kọ́ nígbà yẹn ibrahim kilo kọ́ nígbà ẹ̀rí nǹkan mẹ́rin abdulkadir kilo kọ́ ní tí a ń ka tó la rẹ̀ ẹ̀rí nǹkan mẹ́rin aṣọ ni. Mm sultan kí ló kọ ní turan abdulkadir abdulkadir ẹ̀rí nǹkan mọ́ ń sì dáhùn mi ọ̀wà láyé torí ẹ̀ kì í ṣe gbogbo tó bá kọ̀yàn náà máa béèrè àwọn béèrè kan àti máa ń béèrè láti mọ ọmọ ológun jù torí rẹ̀ làwọn kan fi máa ń gba distinction nítorí pé ọmọ tí bá ń wá mọ̀ kì í ṣe tó bá kọ̀ nìkan ní mọ̀ká yóò fẹ́ ní wide knowledge. nípa sterilization rẹ̀ ó dàbí télọ̀ nìyà àsìkò ìgbà tẹ́ ń kọ́sẹ̀ télọ̀ bùbá àti sọ̀rọ̀ nìkan ọ̀gá yín máa rán àsìkò tẹ́yìn wá fridge àwọn èèyàn ti wá kásá dàńdógó wọ́n wá dé dàńdógó dàńdógó ní kálukú ń gbé wá tó sọ fáwọn èèyàn pé nǹkan ni tó ọmọ tó bá fẹ́ ní màláyé kì í dúró sórí nǹkan pọ̀ lásán wọ́n fẹ́ kí ọpọlọ tó wọ́n fẹ́ torí rẹ̀ ló ti jẹ́ pé nínú ìdánwò in all level nílẹ̀ ayé wọ́n béèrè àwọn béèrè kan tó yẹ pé gbogbo àwọn ọmọ ọmọ kò ni wọn kọ́ wa léyìí o lẹ́rìgbó lórí ibú kíta yìí o ọbẹ̀ bàtà àwọn olójú rẹ̀ jẹ́ ni o. nítorí délé ìgbà èèyàn gbọ́dọ̀ ní awareness tó kò lè bá mu láyé kọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ máa kàwé kẹ́kọ̀ọ́ máa ràn jùkọ̀ ẹ̀ tó ni torí pé ẹ̀ka náà yẹn kò sí second term nínú ìwé kíkà tó máa tún padà wá tún wò ẹ̀ka tẹ́ bá ti kà náà ni ní tí ó bá wúlò fún tẹ́ fẹ́ lò ń bẹ̀ kó ti dúró sórí láti gbà ọ́ a lè má tún padà sí ibi tí ra mọ́ láti kú torí ẹ̀ máa rántí ó pẹ́ ń tọ́kọ̀wé gbogbo ìwé tẹ̀ máa ń kà lọ́wọ́ ẹ̀ máa rántí ó pẹ́ ń léyìí àpè ní al-aqidatu as-safariniya al-aqidatu as-safariniya al-imam as-safarini al-imam as-safarini kí ni madhabu rẹ̀ al-madhhab al-hanbali al iná ni madhabu al-imam as ni wọ́n sọ̀rọ̀ ní ìsìn bí èèyàn máa ń kọ̀wé nù sí ẹni tí ń kọ̀wé nínú ìwé rẹ̀ tí ń kọ yóò máa sọ pé àwọn kan sọ báyìí àwọn kan wí báyìí yóò máa ṣe reference ọkàn ní sọ pé ẹnìkan wí báyìí without reference nítorí gbogbo ń tọ́ sọ ó lè jẹ́rọ wàá kọ reference kó lè máa jẹ́rìí máa jẹ́ nìṣó tẹ́nìkan bá ní rọ́lọ́ pa go back to the reference and check tábà tí wàá rí ń bẹ̀ àtún rí mi bẹ́ẹ̀ àrí mi àdàpọ̀ ẹgbẹ́ ìròyìn ìpàdé wẹ̀yìn òní kò ní kò lóòrìn kankan irọ́ lásán kan sọ̀rọ̀ tí ò sùn. ha lẹ́yìn rẹ̀ tó bá kọ ọ̀rọ̀ lọ́ọ̀tàn ìwọ náà wà kọ̀tì nítorí pé nítorí pé ní ìmànù ọpọlọ tiẹ̀ náà ìwọ náà gbé wa lọ́dọ̀ tèmi o nǹkan báyìí báyìí báyìí báyìí ó túmọ̀ sí pé o ti ṣàǹfààní gbogbo ọmọ onímọ̀ tó wò tó wò tó wò ìwọ náà orí rẹ ti pé àfáwa ni kólítù èmi náà wá sọ pé nítorí pé òun jẹ́ èèyàn ayé jọ́n. tá a sì mọ̀ pé ó nímọ̀ púpọ̀ kólítù rẹ̀ nímọ̀ ó nítumọ̀ ní ìsìn wọn á kọ̀wé kan ìwé tó ń kọ yẹn wọn fẹ́ fi bá páálí kan nù páálí tí wọn máa gbà láàyè gbẹ́yà long essay tó fẹ́ fi jáde kúrò yunifásitì àbọ̀ nǹkan ìwé masters degree thesis àbí phd as far as research is concerned ọ gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kí ọmọ túmọ̀ sí pé èmi náà sọ pé ìwọ wò tándọ̀mù kóltù ọlọ́mọdé kóltù bá ọkọ̀ ọ̀rọ̀ lọ́njẹ̀ ni tí ọba fẹ́ fi ọ̀rọ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sì fẹ́ kó yí ẹni tí bá ń kàwé tó lọ́ sọ yìí kì í ṣèwé ẹnìkan kan ló ń wò làálàá wọ́n sọ pé làálàá ó ṣe é ṣe kọjá pé gbogbo ẹni tí wọ́n ti ń kàwé ti mọ̀ pé this is from you kìí ṣe pọ̀ lọ kó nínú ìwé òǹwé torí ẹ̀ kólítù tí bàbá yìí sọ torí kó ti pẹ́ olùmọ̀láṣẹ tó bá ń pè research tó ní í ṣe pẹ̀lú academic research kò gbọ́dọ̀ ní gbogbo gbólóyìn ẹnu láéláé ó ti disfigure rẹ̀ àmọ́ tó wá pé ìwé kan tó yẹ pé ìwé tó ọmọ order your freedom ló ń fi ń kọ̀wé tó wù ọ́ ń fáwọn èèyàn kan sáfàá you can see all rubbish ẹnu ní kóòtù ẹnu ní wà á na wà á na mo rò pé àmọ́ tó bá yẹ kó fẹ́ fi gba pámú à wọ́n ti rọ́ǹgẹ̀ dàrú kò sí kóòtù kóòtù yẹn ṣe déédéé bóòtù ṣébí ẹ máa bóòtù ṣébí ẹ máa bóòtù òrí ìdúrà àbúlà ẹ́ síbẹ̀ máa wò nígbà náà àbúlé àti ẹ̀ máa wí kí wọ́n ní búrúkú wọ́n ní kólútù yẹn ó ti dédé gbólótù ìwọ owó tándọ̀mù tó yẹ pé o sí on the map of the of your area wọ́ọ̀dù lọ́nlọ́ ni wọ́n wá sọ pé kólútù kólútù kọ̀ gbólótù ni àmọ́ nítorí káwọn bàbá yìí máṣá Allah wọ́n ti pẹ́ olùmọ́lá tì wọ́n. قلت وإن دلت دلائل الهدى فما جرى للعلبوني اهتدى wọ́n ní tó bá pa àwọn ẹ̀rí ẹ̀rí tó múnádóko tí fi ní bá tọ́ka sí wípé gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀ sí àyìnlàbùnìyì àyìnlàbùnìyì òun náà ti wà nínú ìsìnà ó ti wà nínú pálapàla tẹ̀wéhídì tí ò dúró déédéé ṣùgbọ́n àwọn ẹ̀rí tó múnádóko wá tọ́ka sí i pé ó ti mànà ó ti fi rádaràda pálapàla sílẹ̀ òun náà ti wà lójú ọ̀nà pẹ̀lú wa àjọ yìí pé ọ̀rọ̀ pa pè lẹ́ni àná àbọ̀rọ̀ pa àmọ́ wá kí wọ́n mú kí pa ọ̀sẹ̀ lẹ́mọ́ فإنه أذاع من أسرارهم أهق عيلبوني تتوبة عيلبوني تقبل سوري سنة عيلبوني ó tún tú àṣírí àwọn aládàádáálẹ̀ àwọn alárìkúndá àwọn ẹni tí wọ́n yapa tí wọ́n sì nà nípa àdìsọ́kàn eléyìí tá a mọ̀ sí al-iman wa tawhid. lẹ́yìn tó ń ti mọ̀nà ó tú àṣírí wọn sẹ́wọ̀n pé wọ́n ti wà nù wọn tẹ́lẹ̀ àwọn nǹkan tí ò yá wa tá a mọ̀ láṣìírí wọn ó tuntun fún wa ah, ó kẹlẹ́ wọn ṣàdédé tó àṣírí àwọn tó ti wà láàrin wọn tẹ́lẹ̀ láì jẹ́ kó ti túbá kò lè ṣe torí pé ńgbà tó bá wà láàrin àwọn èèyàn lọ́dà bí ìgbà tẹ́jú mú lè òfò ni ẹnìkan ọ̀gbọ́dọ̀ tó àṣírí ẹni tó bá ti tó àṣírí ẹni tó bá dalẹ̀ yọ́balẹ̀ lọ àmọ́ bí táwọn ọ̀pọ̀ ń dalẹ̀ sí yàtọ̀ sórí bọ́lá so nítorí di eléyìí báyìí òun ti wá bẹ̀rẹ̀ sí tú àṣírí wọn ń sọ tí àwọn ọmọ ń pa wọn lọ́jà burú wọn ń sọ fún wa ajẹ́kó ti mọ̀ náà ti kó òǹdí àná ṣebí lónìí náà ni àwọn ẹlòmíín wà lórí ìsìnà à ń pè wọn à ń wọ́ wọn à ń fà wọn wọ́n tún jákù àwọn kan ni wọ́n kàn ya kú lẹ́yìn wọn bàtà ya kú lẹ́yìn wọn àwọn náà wọ́n ti gbọ́ àwọn ti gbà kí àánú pọ̀ nù táwọn ṣe yìí àti pé pápá gan ẹ̀ mọ̀ nínú àwọn nǹkan tẹ̀ ń tún wá ṣe tẹ̀ ń tún wá ṣe nígbà tá a wà nínú àná à níta ẹ̀rí ìrìn àrí lọ́pọ̀ ẹ tún gbélé yìí ẹ tún gbélé yìí ẹ tún gbélé ìrìn àánú wọn àánú tí ń bẹ́ẹ̀ ẹgbẹ̀rún rélùwé ò lè kó sọ àwa wá láǹfààní láti tún máa ti rí mi tá a tẹ́lẹ̀ sọ látàrí pé wọ́n láwọn ti túba tí wọ́n bá tú àwọn mọ̀ tú àṣírí nítorí pé àwọn ẹni jọ wà nù inú ranu àti rẹ́gbẹ̀ tánjọ́ ń sìn wọ́n lè pa wọ́n òun wá bẹ̀rù ẹnìkankan ní ìsìn ju Allahu lọ ìsìn tó àṣírí wọn. so bẹ́ẹ̀ náà ni àyìnlábù ní yìí ti ṣẹṣẹ o فإنه أذاع من أسرارهم كان فيه الهتك من أسرارهم ó tú àṣírí wọn ẹni tó pé kò jẹ́ kí kọ́tìnì ọ̀sẹ́kù ní iwájú yàrá àwọn ọ̀daràn gbogbo àṣírí wọn kọ́tìnì sàn fi bù lọ́fà yìí tọ́ wọ́kẹ́lẹ́ lè di nílùú kọ̀wé mí náà sọ̀rọ̀ ó tún padà dẹni tí ń rìn ẹ̀sìn òdodo lọ́wọ́ gẹ́gẹ́ bó ti ṣe takò ẹ̀sìn òdodo nígbà tó wà nínú àánú ó ti wá padà dẹni tí ń rìn ẹ̀sìn òdodo lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni wọn náà bíbí òkú kan ló ṣe tẹ́lẹ̀ ọlọ́run ọba wa ti gbọ́ ọ́lẹ̀ ó ti túbọ̀ ó ti lóòṣe má ní ìsinyìí gẹ́gẹ́ bó ti ṣe bẹ̀sìn jẹ́ tẹ́lẹ̀ kó kópa lára bẹ́sìn ní ìsìn ní ìsìn wà wá rẹ́sìn lọ́wọ́ kọjá bó ti ti pa ẹ̀ṣẹ̀ lára. ilé ẹ̀ ní túmọ̀ sí pò túbà o àgbẹ̀sẹ̀ pàdé fúru láì lọ́mọ sí o ó ti bẹ̀sìn jẹ́ kọjá sísọ. irú àwọn ọmọ tá ń pa àwọn èèyàn ń kẹsẹ̀ rí wọn yẹn tọ́pọ̀lọpọ̀ nínú wọn tọ́lọ́ ń sànù wọn tán túbà tẹ́láwọn ṣe nǹkan máa ń ta wọn yàrá kó tọ́lọ́run bá kọ pé èèyàn pẹ́ nù sínú yọ pẹ́ ń bẹ̀ náà kò tí kò pẹ́ tó bá náà tẹ́lẹ̀ torí gbogbo gbàdá ń ṣe gbogbo nǹkan tó jẹ́ sínú náà títí dòní àwọn èèyàn pé àwọn èèyàn pariwo àwọn èèyàn sọ pàrọ̀ ní nǹkan yìí ṣùgbọ́n tọ́lọ́run bá ti fẹ́ fìyàn mọ̀nà kò ní mànà irú àwọn tọ́lọ́run ti wá sànù adúpẹ́ fọlọ̀ táwọn ti láwọn ò ṣe bẹ́ẹ̀ mọ̀ àwọn ti rí aburú táwọn ṣe àwọn ti tutù bá lọ sọ́dọ̀ Allah àwọn ti sọ kí Allah Rabbul Alamin kó síjú àánú rẹ̀ kó fi wà wọn àwọn sì tún bẹ̀ẹ́ kódà kún kọ́mọ́ jẹ káwọn padà sí di nǹkan yìí má títí láéláé àwọn tó ń bẹ lọ kí gbogbo ẹni tó wà nù rẹ̀ kọ́ lọ́ọ́ yọ wọn kú káwọn náà padà sí di ẹ̀sìn òdodo àwọn wa ń tọrọ àforíjì tómijé tómijé lójú àwọn ń tọrọ àforíjì tìfara gbolẹ̀ fún Allah pé àwọn èèyàn táwọn ti wá ṣẹ̀ táwọn ti kú ń kọ́ ẹlòmíì wọn ti pè ń kèfèrí ó ti kú ẹlòmíì wọn ti ṣe ọ náà lọ́nà ó pe gbogbo tó wọn wá sunkún wọn ń rá bàbà níwájú Allah ó dákun kó forí gbìn àwọn àyìnbá ló sà wọn ó lọ ń dákun kọ́ fi dáradára táwọn afáìmọ̀ kan ṣe kọ́ dákun kọ́ má fi gbà wọn tó gbogbo ìṣẹ̀ǹsì náà dáa àmọ́ kò tí ì tó gẹ́gẹ́ bí ẹni ṣe máa gbó jẹjẹjẹ o yín ọmọ bẹ́ẹ̀ náà lẹ́wàá máa ní níbi àti wá pé àwọn èèyàn fẹ́sùn dodo níbi àti fi òdodo àwọn èèyàn yàtọ̀ sí rọ́ níbi àti làwọn èèyàn lọ́yẹ̀ yàtọ̀ sí ká máa kó wọn lọ sínú òkùnkùn ló kọ́ pàfi wọn mánà ẹ máa ṣàlàyé ẹ̀sùn òdodo nísìn ní kíkakíka bọ́yọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa lè fi pa àwọn àṣìṣe yín rẹ́ fún yín àwọn ẹ̀ṣẹ̀ yín tí fi pa rẹ́ fún yín nítorí pé ń bẹ nínú pípé péyàn túbá gbogbo tó ti bàjẹ́ tẹ́lẹ̀ kó tún gbogbo ilé tó ti wó kó tún kọ́ nítorí pé àti wó nǹkan rọrùn àti tún máa ní ọ̀rọ̀ ọ̀rùn sọ eléyìí ń bẹ nínú tútú bá gbogbo ẹni tó bá ti ṣì àwọn èèyàn lọ́nà tẹ́lẹ̀ tọ́lọ̀ wá dùn náà padà sọ́nà yóò máa ké tantan gbogbo àwọn ẹni tó ti wọ́wọ́ bẹ̀ wàá fi yé wọn pé kó kó ń bẹ́ẹ̀ àwọn wá sọ fáwọn ní kó ń bẹ wọ́n lọ ọmọ ṣètò ànìtọ́ da wọ́n láàmú tó fi kó ń bẹ ọmọ wa bẹ lọ́n pé kọ́ lọ́n bọ́ ọdá kọ́ dá wọn náà padà sójú ọ̀nà ọwọ́ àmà tata fáwọn èèyàn pé tọ̀ kò sí tọ́kàn mi pẹ̀lú wọn mọ̀ wọ́n lọ lákòókò jì mí èmi náà máa ní o wọ́n dàbí ẹni tó wọ́ yẹn wọnú sọ̀rí ni àwọn ẹni tó wọ́ wọnú sọ̀rí àwọn náà ń gba promotion díẹ̀díẹ̀ wọ́n fi di mọ̀kọ́dámà ẹni tó ń jẹ khalifa náà fẹ́ jẹ khalifa wọ́n ń palẹ̀ mọ́ ẹni wọ́n ṣe wú àgbàbá ló túbá ó ti rí i pé tọ̀rí kọ̀ kọ̀tọ́ náà ń bẹ́ẹ̀ ànú ni ọwọ́ pé gbogbo àwọn ẹni tó wọ́ wọnú tọ̀rí kọ̀ táwọn ti ń gba oyè mọ́dàm tí wọ́n ti ń gboyè khalifa wíkẹ́ ẹ̀yin èèyàn mi bá a ti ṣe kóra wa wọ́bẹ̀ á kóra wa jáde kọ̀tọ́ náà ń bẹ́ẹ̀ àwọn àni bí ṣètò àná ojú ọ̀nà oríire làwa wà yìí o ẹ dàpọ̀ ẹ̀yin èèyàn kò ní dá kápẹ́ ni mo sì yín lọ́nà mo sì tún wò yín ràn nù àná wọ́n ló sì náà àwọn ò sì náà ẹ dàpọ̀ èèyàn fẹ́ sọ ẹ̀jẹ̀ èèyàn fẹ́ sọ ẹ̀jẹ̀ fáwọn ẹni tí mo sì lọ́nà ò sì gbọ́rọ̀ èmi tí mo sì wọ́n lọ́nà kì í ríran kí ló ṣe ń irú rẹ̀ ní ìgbà tí màá ṣẹlẹ̀ láyé ẹni tó fani lọ sínú àná òun lè má tùbà láéláé ṣùgbọ́n ẹni tá a fà lọ sí òun lè túbá òun lè túbá kó òun lòun ò sí mọ́ ṣùgbọ́n ẹni tá a fà wọ́ bẹ̀ ó lè má túbá láìla torí ẹ̀ ló jẹ́ pé ó ti dá kéèyàn má ti jẹ́ni tó pèèyàn lọ sínú àánú gbèsè àyè torí kìí ṣe gbogbo ẹni tí o sì lọ́nà ìní ó padà mànà pẹ̀lú rẹ̀ ìwọ ló sì wà nù rẹ́kọ̀dù kò sí òun lọ́nà bọ́ bá jẹ́ sí nànà ni torí ẹ afini mana ní kọ́ lọ́n dàkú kó sí wa o ọlọ́n dàkú mọ́ sí wa la sì ní lọ́nà mọ́ sí wa bàtọ́mọ́ la kejì jẹ́ wa kana lid-dini al-qawimi nasira al-Aylabuni lẹ́yìn ìgbà tó tó bá ó ń ṣe àrànṣe fún ẹ̀sìn òdodo ẹ̀sìn tó dúró dọ́gba fa sara minna batinan wa zahira eléyìí ló mú ọjọ́ kan nínú wa ní kọ̀kọ̀ àti ní gbangba kìí ṣe mùnáfìkì kìí ṣe mùnáfìkì torí ẹ ẹni tó bá ti túbá tó kó oúnjẹ àánú tí ń ṣe tẹ́lẹ̀ tó darapọ̀ mọ́ wa èsì tó ń pè yàn lọ sí di ẹ̀sìn òdodo òun náà ń lé yàn jìnnà sí gbogbo àdádálẹ̀ ń lé gbogbo àwọn èèyàn jìnnà sí gbogbo àánú àti ìṣìnà òun náà ń sọ ẹ̀sìn òdodo lódodo gẹ́gẹ́ bí gbogbo èèyàn náà ti ṣe ń ṣàlàyé rẹ̀ àbáyọ sọ wípé ẹ̀ pé kò lè tán lára wèrè kọ́ mọ́kù sára háòháò sára lèrè kò rí ìran tẹ́lẹ̀ ó sì nà tẹ́lẹ̀ ọlọ́run ti fi mànà òun náà ti ń pèpè lọ síbi ẹ̀sìn òdodo kí lọ́wọ́ tó fẹ́ máa discriminate tiẹ̀ tẹ́ fi fẹ́ máa sọ pé kí ni ẹ sọ́ra fún ẹ sọ́ra fún ẹ sọ́ra fún báwo nígbà tí èsì péré lẹ́sìn àti bọ́lá náà lọ rẹ̀ tí èsì sòkè wá sí pé ká máa sọ pé ẹ sọ́ra fún ẹ jìnnà sí tẹ bá sọ́ra fún tẹ bá jìnnà sí torí inú aburú tó ti tá náà ló ti padà lọ. ẹ̀yin ò lè dá wà láyé dandan dandan àwọn èèyàn kan náà lẹ́ẹ̀ máa bá ṣe. wọ́n nìkan bá ti túbá tó lòun ò ṣe ìrarun ò ṣe régbè má òun ò ṣe ń tọ́ta pẹ̀sìn ọlọ́run àgbọ́yé èyí tí ò sí òun ti mú kúrò nínú ọ̀rọ̀ òun ẹ̀ sámárà ẹ famọ́ra nítorí kọ́ mọ́ bàjẹ́ pé ìgbà tí ọ̀bá rẹ ni bá ṣe yóò tún máa ṣébi kọ́ padà síbi títí ń bọ̀. eléyìí pàtàkì púpọ̀ wọ́kúlù zindíkì wọ́kúlù mẹ́rìkì gbogbo ẹni tó jẹ́ tí mùnáfìkì rẹ̀ tó fojú hàn gbangba wọ́kúlù mẹ́rìkì àti gbogbo àwọn olùbọ́ ẹ̀sìn dànù àwọn olùsájáde kúrò nínú ẹ̀sìn tí wọ́n máa sọ pé àwọn ọ̀sẹ̀sìn máa wajahidin àti gbogbo àwọn ẹni tó takọ ẹ̀sìn tí wọ́n ní kò sí ní tọ́jú bẹ́ẹ̀ wà mulhidin àti tọkọ ẹ̀sìn dànù múnáfìkín tó náà tó jẹ́ múnáfìkín. ìrẹsìtẹ́bẹ́ alẹ́ lọ sọ̀hún lè dín tọ́ba hàn sí wa ipò ti tú bá gbogbo ọ̀rọ̀ tí sì ń sọ é sọ tọkàntọkàn ni láti fi tẹ́sìn sí láti fi máwọn èèyàn mọ̀ náà. sẹ́yìn náà hó yóò kó lọ àyàkín gbogbo ti ń sè ọbẹ wa pé ká mọbẹ ká fi lakun ẹnìkan kan ká fi lọkàn rẹ ká fi wo pé sóòótọ́ ni àbí ń tàn wá jù nítorí bá ti sọ àti níta bá rí i pé ń ṣe ó ti tó láti ṣèdájọ́ nítorí àfàfẹ́ fààyàn ń bí ni pé lódodo apá kan náà olù wọ́n ní gbogbo àwọn tó bá ti ń ṣe rádaràda tó ń ṣe katakata tó ń jálajàla tó ń bàtà àwọn èèyàn jẹ tó ń sìn wọ́n lọ́nà lórúkọ ẹ̀sìn wọ́n ní ká pa wọ́n àwọn wò pé má ṣe ní ká pa wọn náà ni àmọ́ tá a bá rẹ́nìkan nínú wọn tó bá túbá tá a sì rí i pé ó ti padà sórí ojú ọ̀nà òdodo gbogbo ń tọ́ sanidẹ́ni àmì kò sún mamá gbogbo àwọn àwa pálapàla rádaràda àti ìpeni ní níta àjẹ́ tó ti pè àwọn mùsùlùmí sẹ́yìn ó ló ń kó jẹ ó ló ń túbá ọmọ ìyá wa náà ni àfàmára. àní fàyè sílẹ̀ fún àṣepọ́n láti tún fa padà sọ́dọ̀ àwọn ẹni tí ń bọ̀ eléyìí pàtàkì púpọ̀ kó kúkú jẹ́ orí tí ó ṣìnà rárá rárá rárá ó pé jù kọ́ wá jẹ́ ẹni tí ó ti kọ́kọ́ ṣìnà sí àwọn èèyàn lọ́nà lọ tí ó tún wá padà wá sọ pé mo ti ríran báyìí nígbà tí wọ́n ríran ọgbọ́n wo ló kù tẹ́ ẹ̀dá sí tẹ́ni tó ti sì lọ́nà tí ò ríran náà fi ríran tí ó fi kó nu àná ara wàhálà rẹ̀ tó gbọ́dọ̀ bójútó rẹ̀. akramakumullah eléyìí náà ni ibi tí a dùn lónìí ìpè lọ́dọ̀ ahlu sunnati wal jamaa ọ̀rọ̀ lè débi pé wọ́n ti kó àwọn alágídí o àwọn mùnáfìkì tí mùnáfìkì wọn fojú hàn o àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí sí Allahu Rabbul ọ̀rọ̀ wọn lè débi pé wọ́n sì kú pa wọn nítorí pé ẹ̀sìn fojú hàn gbangba kò sí ìfipò bọyọ nínú rẹ̀ ìwọ́n abá wa rẹ̀ nìkan tẹ́kí kagbára owó tó ka ó ti kéde ìtúbá ó ti jáwọ́ nínú òwò ẹ̀ṣẹ̀ òun náà ti di mùsùlùmí gidi ẹ̀ka tẹ́wọ́ gbà nù kásì má ṣe sílẹ̀ tó fi tún wa padà sídìí àná títí ń bọ̀ ká kí ọkàn wa ká ọwọ́ à ń bẹ̀ fún láti fà á mára kájẹ́ kí ìṣe wa káyọ̀ wà ń bẹ̀ fún láti mọ̀ lọ́kàn nínú wa mùsùlùmí mélòó gan ni wa ẹni tí ń tẹ̀lé súnà mélòó ni wa láti sọ pé àfẹ́ nìkan má wípé kó náà máa ṣe súnà má ti pé yàrá ni tó lùkà iye èèyàn tó sì wà ń bẹ yàrá ti pé ó ti gbà wá ẹ má pẹlòmíì wá mọ torí èèyàn kan ọ̀fẹ́ bẹ́lòmíì tún lo yàrá papọ̀ orí bẹ́ẹ̀ bíríìjì eléyìí ńlá ń bẹ wá ju wa o kájẹ́ ni tó ṣe pé àfẹ́ni tó ti ṣìnà sílẹ̀ láìpẹ́ àṣìṣe ní tá a pè tó ti tú bá tó lòun ò sí nǹkan àná yẹn má láì fàmára a gbọ́dọ̀ fàmára nítorí kó lè bá a máa wò pé àárín àwọn ọmọ ẹ̀yọ́ òun ló ń wà. kọ́mọ abẹ́rẹ́ sí ní ronú pé òun ti àwọn èèyàn kó sáàrin wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa ọláwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ fún wa ní àgbọ́yé tó pé nínú ẹ̀sìn wa lọ́wọ́ lórí àti máa fa àwọn nǹkan tó ń gbọ́yé sí táàfin wá wí gbàdé dáadáa lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah ọlọ́run má ṣe ní ti yóò wá di ìbálẹ́jọ́ aburú fún wa. subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. كنت الله نبيركم Alaikum salaam. wọ́n dábàá fẹ́ fi sàrà àfọkùn sá lè dín àkàrà kápín àbí mẹ́sà àbámàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì. sọ ní dáńpẹ̀ ní sàrà náà ní tẹ fún ẹni tó ní bùkátà sàrà àti Islam ní kẹ́ ṣe fókù náà ní kẹ́ ẹ tó ní bùkátà ní tó lè fi gbọ́ bùkátà rẹ̀ bùkátà gan ni ó mú gbà lọ́dọ̀ yín ní ní sàrà nù ẹ mọ̀ pàjọyọ̀ ni Yorùbá máa ń ṣe ń tiwọn kì í ṣe sàrà wọn ṣe fókù wọn ṣe bàbá tó wọ agbádá wá síbi tẹ́tí lẹ́yìn ṣe sàrà fún ó wọ agbádá tó ṣe pé twenty thousand lọ parí ẹ̀ twenty seven ṣe sí la twenty thousand síbi rẹ̀ ní ọgbà sàrà tí à ń afọ́jú bẹ́ńlẹ̀ tí à ń jẹ àwọn èèyàn burúkú táwọn èèyàn tí ọ̀rọ̀ wọn mú lọ sẹ́nu ó di dídọ́ ìta wà láyé tó àwọn eléyìí lẹ́ lọ ṣe sàrà fún wọn yìí sì dágbà sí sàrà nítorí pé kìí sígbà kan yàtọ̀ sígbà kan là ń bẹ lọ́n kọ́ bá wa kí àwọn òkú wa gbogbo gbà là ń fẹ́ káwọn òkú wa wà nù kẹ́ wọ́n dàbí àdúrà náà nítorí pé gbogbo gbà là ń ṣàdúrà fókù wa bẹ́ẹ̀ báwọn náà ṣe ń ṣe fúnra wa jojúmọ́ àmọ́ ṣe fáwọn bàbá màmá wa àwọn ọmọ ìyá wa ní Islam tó ti kú so kí wọ́n náà fàdúrà àdúrà síjọ́ kan pàtó ó ti kó gbọ́n tí bàbá òun ti kú àwọn wa ń ṣàdúrà ọmọ abúlù láti ogún ọdún kí làdúrà tó ṣe fún bàbá ẹ̀ o tún wá ní kí wọ́n tún wá làdúrà fún gbọ̀nà àdádálẹ̀ èyí tí wọ́n ti da káyà àtẹrù rẹ̀ lù ọ́ èèyàn abú tí ò ṣe fi sílẹ̀ lẹ́yìn ìpín ọ tẹ́ bá ṣe sàrà látẹ̀nà lọ́lùbẹ̀rọ̀ hàtà tó ń fipò mímà tó hìbòn ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ Allah ṣáájú kẹ́ẹ́ máa ná nínú tẹ́ fẹ́ràn owó tẹ́ fẹ́ràn ẹ fi ṣe sàrà nǹkan àníkẹ́ fẹ́ràn ẹ fi ṣe sàrà onídìí kíkẹ́ nìkan mọ̀ pọ̀ ń ṣe sàrà torí kárí mi ọmọ bàbá tiẹ̀ jẹ́ bàdúrà rẹ jẹ́ bàtàrà rẹ jẹ́ fẹ́ni tó lóun ṣe sàrà fún so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ Islam ọ̀farama wíkẹ́ ká máa wá ṣe fẹ́ńfẹ́ láríkì nítorí kíni kí ló ń ṣe kíni dé ló ń ṣe Islam ọ̀farama torí ìdí eléyìí kí wọ́n lè lè ṣe owó tó dáa ẹ fi sẹ́ńtì ó wúlò fọ́mọlà kejì ọ̀sẹ̀ jẹ́ mọ́sà ọ̀sẹ̀ jẹ́ kuru gbogbo ntí ọba wúlò fọ́mọlà kejì ẹ̀yàn wà ní lẹ́mìí pé ẹ fi ṣe sàrà fún bàbá yín ẹ fi ṣe sàrà fún màmá yín ẹ̀yàn wà ní agbára yín àkàrà lọ́ka gbèsè tó burú gbèsè tó burú lókùn ìgbà tẹ́ ìbá ti ní má ní pé àkàrà ló má jẹ́ àkàrà wọn fi ṣe sàárò òkú láwùjọ ní iná sí lọ́lọ́run máa gbà mọ́tà ni àbí òye wa tẹ́ẹ̀ bá ti nírú gbàgbọ́ máa inṣàlá ẹ̀ ní program náà. aleykum salaam. àwọn ọmọ bí tẹ́yìn náà bá ti rí kẹ́ ẹ sọ ìpẹ́ tí máa ń bẹ́ẹ̀ nù sọ́mọ̀ lọ sí àwọn ọmọ àmọ́ bí tẹ́ ẹ ti gbọ́ náà kí ló kọ́ sàábà ni. pípa. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì tí ọ̀sán yìí ni wọ́n sọ pé gọ́ọ̀mẹ̀ntì lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n sọ pé orí gbígbà tó bá yọká pa wọn. ọ̀rọ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé tọ́ba túbá làwọn sọ tí ó túbá ẹgbẹ́ láwọn náà sọ fún táwọn èèyàn sọ pé nípa ni kí apàwọn orí gbígbà ṣé ẹ̀rí náà ló mú wá pẹ̀lú ẹ̀ ṣúnà ìlú kápá ẹgbẹ́ tó ti jẹ́ sí pé mọ́tàrà tó ti tó fún ìkápá wọn káwà sí ọ̀kan lára tó lọ́kọ̀ lẹ́sọ̀ ọ̀sẹ̀ ní alẹ́bìnrin tó rán ìfẹ́jọ rẹ̀ alẹ́bìnrin nígbà lára rẹ̀. àkọ́kọ́ àwọn tó máa sọ pé ká pa àwọn zanadika àwọn màláhídà àti gbogbo àwọn ẹni tó pín kúrò nídìí at-tawhid as-sahih gbogbo wọn pátá àwọn náà sọ pé kẹ́nìkan lọ da pa wọn sì sọ pé kí lè má mú mọ́ṣáláṣí ó tilẹ̀kùn kọ́ra wọn wọn síbẹ̀ nǹkan táwọn ń sọ ni pé ọ́ndà mùsùlùmí ìdájọ́ Al-Qur'an àti sunna ni wọ́n sì fi ń ṣèdájọ́ ń bẹ̀ẹ́ kò sí tàbí ṣùgbọ́n wọ́n lè pa aládàáda lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n gbogbo àwọn ẹni tí wọ́n sọ yẹn wọ́n lè pa wọ́n tó bá yẹ pé ìjọba ìsìn Islam là bá lò wọ́n ní pa wọ́n nítorí wọ́n ní wọ́n túbá wọn túbá lásán torí pé àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ tí wọ́n ní béèrè pé kéèyàn lọ túbá. Tẹ́lẹ̀ pé sọ́mà ti mú pé ń ṣe ọ̀pá náà ni. gẹ́gẹ́ bí ẹni tó bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbúrò Allahu rabbul alamin. iṣu wípé túbá kínní kan kí ọmọ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ó túbá kò túbá wọn pa ni ó túbá kò túbá wọn pa ni. walakin irú ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ táwọn sọ nísìnyí nǹkan tí wọ́n ń wò mọ́ lábẹ́ òfin ọlọ́run tí wọ́n fi sọ pé kí wọ́n pa á òun náà ni asiyasatu shar'iyya asiyasatu shar'iyya ọ̀ndà rẹ̀ ni wọ́n ti pa èsì ọ̀ndà kó tuba kò tuba. n'itori pé wọ́n máa wo tẹnìkan ò tún fi ní sọ yìí pé òun pè yẹn lọ síbi àìdá àtàbùrù wọ̀nyí a sì mọ̀ yìí pé fún gbogbo ẹni tó bá ti jó lórí orílẹ̀-èdè àbágbọn ìhà àbìkan láyé wọ́n lè lo àsíyàtò ṣàràyíyá láti pa ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí pípa láti ṣe ẹni tí wọ́n máa fẹ́ lọ́sẹ̀ ọ̀ndà àsíyàtà ṣàràyíyá yọ máa bọ́ sábẹ́ hifdodin pé Islam ń wá láti wá sọ ẹ̀sìn wa gbogbo ní tí wọ́n wá di ẹ̀sìn lọ́nà láti fìdí múlẹ̀ gbogbo ní tí wọ́n bá di Islam lọ́nà láti sún ẹ̀sìn wa fún àwọn òmùkò mẹ́ wọn àmùkò mẹ́ sọ eléyàn lọ́fà àwọn ẹni tí ń sọ pé wọ́n pa wọn fi ń sọ pé wọ́n pa wọn nítorí pé a lè sún ẹ̀sìn nígbà táwọn èèyàn kan bá sì tún wà láyé tó ń sàdádà lẹ̀ ní wà lábẹ́ ẹ̀sìn náà. Aleykum salaam. bẹ́ẹ̀ ni ó burú ó burú pé èèyàn lèèyàn sì wọn lọ́nà kúrẹ́ ló jẹ́ pé èèyàn ní nísìmí títí téèyàn fi fààyè lẹ̀ èèyàn máa gbìyànjú pẹ̀lú wọn pé ma náà máa bọ̀ ẹ̀yin náà máa bọ̀ nù dáadáa èmi fi hàn yín pé èmi mọ bọ́sẹ̀ nù kí ọlọ́mọdé ibú o tí wọ́n bá gbọ́ tí wọ́n bá gbà ń bẹ lọ́n ọ̀rọ̀ pé wọ́n fẹsẹ̀ ọ̀sẹ̀ bí ọkọ̀ sẹ́lẹ̀ o torí wọn wọn lọ́nà tẹ́lẹ̀ náà náà àlékún. ní máàlì máa ń ṣe sọ̀lẹ́ à fi kún sọ̀lá tiwa àforí kalẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà tá a bá dínkù nù sọ̀rọ̀ àtàn àforí kalẹ̀ kó tó di pa sálámà eléyìí lọ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi ló ọ̀rọ̀ yìí ọ̀nà ìmáàmù Malik àti ìmáàmù Ahmad ibn Hanbal nínú ẹgbàá wa kan tó wà látọ̀dọ̀ wọ́n ìlà àwọn ẹgbàá wa pé oríṣiríṣi nípa tẹ́ bá gbàgbé nù sọ̀láṣì. Abu Hanifa rahimahullah àwọn sọ pé gbogbo gbàgbé tó bá gbàgbé nù sọlá ńṣe láàmú àforí kanlẹ̀ fún lẹ́yìn sí sálámà kò sí gbàgbé kan láyé tọ́tọ́ ká forí kanlẹ̀ fún kátó sálámà lọ́dọ̀ Abu Hanifa lọ́dọ̀ Imam Shafi'i àtẹ̀jíjẹ́ làwọn wọ́n ní gbogbo gbàgbé tá a bá gbàgbé nù sọlá kátó sálámà ni o kò sí ìforí kanlẹ̀ kan. fún ìgbàgbé tí wà lẹ́yìn sí sálámà lọ́dọ̀ ìmáàmù Ṣáfi'í lọ́dọ̀ Ahmad Hanbal òun sọ àwọn forí kalẹ̀ ká tó sálámà tó bá yẹ n tó ti wọ́ ọ̀bá wá tó rì forí ká tó sálámà. báwo gbàhìr wọ́n ní tó bá yẹ láàyè àwọn ààyè ibi táwọn ti ti gbàgbé tó ti forí kalẹ̀ bóyá kó tó sálámà àbí lẹ́yìn ìgbà tó sálámà tẹ bá gbàgbé nǹkan ní ìdáná bí ọgbàgbé ru rẹ ẹ ẹ ní oríṣiríṣi báyìí wà. ẹ̀yin wá sọ pé tí tá a bá mọ sórí méjì tọ́lọ̀ ńlá dájú ìgbà yẹn láì máa forí kalẹ̀ ìgbà yẹn láì máa forí kalẹ̀ tẹ́lẹ̀ kátó sálámù ẹ̀tún wa lọ́wọ́ wa nù sọ́yìn Bukhari àti Muslim ìkẹyìn sí sálámù láwọn forí kalẹ̀ àbí èyí tó wá nínú Muslim ni wọ́n á sì takora wọn ẹgbẹ́ bó ṣe wá alákọ̀ọ́kọ́ sọ pé ẹnikẹ́ni tí wọ́n ń ṣe sọ̀lá tí iyèméjì bá bọ́ sí lọ́kàn ṣé rákà kan mo ti ṣe àbí méjì kọ́ ọ máa lórí nǹkan dájú nítorí sì dájú nínú méjì àtẹyọ̀kan lẹ́yọ̀kan kọ́ wa pé sọ̀lá tì tẹ bá pé sọ̀lá tì eléyìí ẹ̀fọ́ kanlẹ̀kẹ́ tó sálámà ẹ ti mọ́ lórí nǹkan dájú ẹ wá pé ìbò ẹ máa forí kan lẹ̀kẹ́ tó sálámù wa nu muslim hadith kejì òun sọ pé tẹ́ ẹ̀ ń bá ti sọ̀lá ṣé wọn àwọn òdòdókà méjì ni mo ti ṣe ní àbí mẹ́ta ìsànfò kan bá a lọ pé méjì ni tàbí mẹ́ta méjì ni tàbí mẹ́ta méjì ni tàbí mẹ́ta ṣé mo ti ṣe tẹ̀síọ́wò tàbí ń ṣe tẹ̀síọ́wò ṣé mo ti ṣe tẹ̀síọ́wò tàbí ń ṣe tẹ̀síọ́wò ọ̀kọ̀ọ̀kan dájú ọlọ́run kan fi yé yín ni wípé nísìnyí rákàtẹ̀ta lọ wà pèsè lẹ́ẹ̀kejì ó dájú pé lẹ́ẹ̀kẹta lọ wà látàrí ntọ́lọ̀ mú yín rántí ẹ ti wá wò pé yẹs ẹlẹ́kẹta mọ́ lóòótọ́ ẹ ti wò pé tí mo ti tẹ̀sẹ̀ ọ́ tí mo ti tẹ̀sẹ̀ ọ́ tí mo ti tẹ̀sẹ̀ ọ́ tí mo ti tẹ̀sẹ̀ ọ́ ẹ wá. ọlọ́run ti gbé yín nínú sọ láti ẹ ti ṣe eléyìí làdé sì wá tó sọ pé tó bá nínú sọ láti náà kẹ́ẹ̀tì ẹ̀ tó sọ pé á dá padà sórí ẹ̀ lọ́dájú kìíní ọlọ́run jẹ́ yín lójú pé ń tọ́ ni eléyìí forí kalẹ̀ lẹ́yìn sálámù ike orí bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń bá sọ láti rìn lẹ́yìn lẹ́fọ̀rí kanlẹ̀ lẹ́yìn ti sálámù lẹ́yìn jẹ́ òṣèlú. Aleykum salaam. wọ́n ní sí àwọn ọmọdé kéékèèké táwọn ẹni máa parun wọn láró. Uh-uh. wọ́n àti èsì pé ń tá a sọ ní kẹ́ ẹ máa parun lárú àni wọ́n mú bàbá Abubakar wá bàbá ti gbóòó gbogbo ara wọn gbogbo orí wọn ti di funfun alẹ́bí wa ni kí wọ́n mú wọn lọ kí wọ́n lọ pààrọ̀ ọrùn wọn yìí báyìí sí kọ́lọ̀ míì àmọ́ kọ́ mẹ́jẹ dúdú pàtó yìí náà bá dàgbà bá mi bàbá Ibrahim kẹ́yìn náà bá dàgbà tí gbogbo orun yìí di funfun àti irun tó rí pa ìgbà náà lẹ́ẹ̀ máa padà ní ìsìn ọmọdé ni ah, náà. ẹsẹ̀ ní ẹ̀nà kí ni ẹ fẹ́ máa parọ́ nígbà tí yẹn ṣe àwọn aráàlú ìbò àwọn pọ́ọ̀lù àwọn jọ́ọ̀nù ọjọ́ bó ti ní náà àríkùn sọ. fúnra àti irun funfun funfun máa ti ń hù ẹ gbọ́dọ̀ máa fi làálù lè ka ẹ sì lọ dìgbà tí gbogbo ẹ bá di funfun. mo rò pé ìrìn ń bẹ lẹ́sẹ̀ bàbá lájọ náà. wá dara pọ̀ mọ́ wọn wọ́n táàkì dara pọ̀ mọ́ wọn wọ́n ti ṣe látà ní ìlú kan yóò fi wọ́n wọ́n ti àwọn àpáyé látà ní ìlú kan wọ́n náà wá dáhùn sára. kò tó bẹ̀ látà méjì ló tó tó méjì torí tí arìnrìn àdúrà ti tò lẹ́yìn ẹni tó wà ń lé irú láti ẹni tó wà ń lé ní ẹ̀sùn kódà kó ti rákà kan lọ́ba yóò fi mẹ́ta kù ó ti rákà kan lọ́ba yóò fi mẹ́ta kù eléyìí ìjábọ̀ ṣe jẹ́ àlékún sọ̀rọ̀. kó ṣe ń dírámà pé ìrìn ṣe mùsùlùmí pé ìrìn ṣe mùsùlùmí tẹ́lẹ̀ máa fẹ́ gbà ní iṣẹ́ tó ti ṣe láwo tó yá pé àwọn ọ̀ràn tó dá tó ti tó kákó ti fi ìsìláàmù lẹ̀ tẹ́lẹ̀ náà ní ìfihàn padà wọ ìgbà innal ìsìláàmù yajibu ma qabla ìsìláàmù máa ń wó gbogbo tó ti síwájú láti ṣèdànù bẹ́ẹ̀ ní kẹ́nìkan bá jẹ́ pé ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ́ ní í ó sì ti ṣe àwọn ṣírùkù ṣíríkà ṣírùkù ṣíríkà ó ti kúnlẹ̀ tó yọ gba ìsìláàmù ní tuntun gbogbo ohun tó ti ṣe síwájú yẹn ọlọ́wọ́ fòrí rẹ̀ jù báyìí pé ó tún ṣe bẹ́ẹ̀ fọdún márùn kan ó tún ṣe dáadáa ó tún bẹ̀rẹ̀ ẹbọ ó tún wá ń padà sí ìsìláàmù tó eléyìí ọ̀daràn nù. Alaikum salaam. èèyàn kú ẹ ló fi ìyàwó sílẹ̀ fi hàn pé kò sí igi láàrin òun àti ìyàwó èèyàn lè fi wọn kó ẹni tó mójútó ẹni tó kù fílẹ̀ àwọn ẹni tó fílẹ̀ kó lèèyàn ti sàárín èèyàn jẹ́ mùsùlùmí gidi ni mùsùlùmí gidi tí wọ́n sọ tí ò ní tinú nítorí jẹ́ bá ọwọ́ lé à ọ̀fẹ́ tó àṣírí ẹ̀gbọ́n rẹ̀ fara yìí ọ̀fẹ́ sọ pé kò sí ìjì láàrin rẹ̀ àtìyàwó ẹ̀ irú ẹ̀sìn tẹ̀sìn ó lẹ́ yìí tí o bá lẹ́wọ̀ tó báwọn sì máa sọ. torí ẹ̀ irú ẹni tó kú tó fi ìyàwó tó sí ìjì láàrin wọn ẹ̀ ọ̀fẹ́ tó ṣe ìyàwó ó ti tàwọn ọmọ ìyàwó ò ní jogún àwọn ọmọ náà ò ní jogún tó bá pé ìyàwó kan tó nínú tí ọba ti sí ìjì láàrin rẹ̀ àti ìyá wọn kó tó di kán sòwò àti bímọ kìí ṣe pé lẹ́yìn ìgbà tá a ti bímọ tá a lọ so ìjì báwa ni gbogbo ọsàn bá wọn kò lè sàn dọdọ wọn lẹ́yìn ìjọba ti ṣe jẹ tó ẹ rí i pé báwa yorùbá ṣe máa ń ṣe yẹn a fẹ́ràn wàhálà a fẹ́ràn wàhálà burúkú ẹ dákun kí ni wàhálà ti ń bẹnu pa ń so ìjì pápápá ìyàwó ti di ìyàwó rẹ̀ lẹ́sìn àwọn wa sọ pé àfẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn àmàbóbìnrin gbé nígbè zina níjọba bá wá kó hàn ló fi ìyàwó lẹ ó fi ìyàwó lẹ àbọ̀fà lé lẹ alẹ́ nínà báyìí bí sọmọ wọn pè lọ́bọ̀ máa lè wọ́n máa lè nìyẹn náà ṣé wọn kò rẹ́ni kankan fi táyé wọ́n pàdánù ìyàwó náà àdánù lásán ní dàbí àwọn adákẹ́jọ́ wa ìyàwó ní sọ pé wọ́n bò ń bá ọkọ yìí sọ̀rọ̀ ojúṣe tí bàbá máa ṣe lórí ọmọ kò ṣe kárí àkọ́bí sì ti ń lọ ọmọ ọdún tọ ọmọ mélòó la bí ọmọdé gbàdá ránṣẹ́ kọkọ tó dé wọn á bọkọ sọ̀rọ̀ pé a ah! wọn tún ń pè àfáà ìwọ àfáà ìwọ báyìí àfáà náà tún ni wọn lòun tún á ń ṣe báyìí. na náà ń gbìyànjú dédé agbára wọn wọn ò ní pa wọn ò ní parọ́ wọn ò ní para ó sì lọ́ọ́ kọ́lu fọ́jọ́gbẹ́dì wọ́n jókòó dáko irú ẹ̀ lọ́yẹ kó fẹ́ yà ò ní para rẹ̀ wọ́n sì fi olùtìlélógún ọdún torí àkọ́bí tìlélógún ọdún masha allah nígbà tẹ fẹ́ra yín ṣé ẹ̀sọ́ ìdí àbẹ́ ẹ̀sọ́ ìdí à ní bàbá ìbá ni aṣọ òrìṣàkùn ìyàwó bá ní aṣọ bàbá tún tì sí ọkọ ọlọ́ aṣọ ìyàwó aṣọ ẹ dákun ẹ dùn o kọ́mọ́jẹ pé ẹ fẹ́ máa fẹ́ kọ́ tẹ́ná fún wa o kò yọkọ kò yéyàwó ẹnìkan láṣọ ẹnìkan láṣọ láàbí igi lọ́ni bàbá láṣọ àṣọ ajẹ́pẹ́ <laughs> wọn náà mọ̀ fi rọ́lọ̀ pa bàbá láṣọ àṣọ ajẹ́pẹ́ ẹ̀ṣọ́ náà bàbá àjẹbẹ́ ẹjọ́ tí wọ́n mú wa ó rẹ́jọ́ mú wa o mọ̀ ọ́ àwọn ọmọ lọ àwọn eléyìí ránù bùn mi. ìlú kọ àpòpọ̀ wọn ìranù bòmí torí káwọn ọmọ ìrọ̀ ọmọ ìdílé ni wọn ìranù tó ṣe ni wọn fi dọ́mọ tó ń gbé kátó fi dọ́mọ rẹ bọ́ ọ bá kú àwọn ní òjògùn rẹ báwọn náà bá kú olè jogún wọn tọrọ máa dì náà máa jogún ìyá rẹ ìyá náà máa jogún wọn ní bàbá o ẹ máa lọ ẹsì láǹfààní kí wọn ní jà fààní orí ìdí eléyìí bí ìyàwó ti pọ́ ọmọ lọ́ntì ẹni a sì ní kọ̀ lẹ́tọ̀ọ́ láti tún máa yọjú bẹ̀ kọ́ máa halẹ̀ mọ́ra ni tó o rí nǹkan kan tó gbàgbé sọ́fíìsì rẹ̀ àbùmọ́ á lọ sílẹ̀kùn lẹ́yìn rẹ̀ mo rò pé yé wa wí tó o ń lọ síra rẹ̀ ń lọ síra náà. àwọn mọ̀lẹ́bí lálọ́ wa lákòókò ń jọ yìí tí ò tún bí màmí lọ́nà tọ̀tọ̀ àwọn mọ̀lẹ́bí bíi bàbá rẹ̀ bíi ìyá rẹ̀ àwọn ní ọ̀dọ́gún jẹ bàbá àti ìyá rẹ̀ ti kú àwọn àwáṣe rẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ àwọn ló kù àwọn ẹ̀gbọ́n àbúrò náà sì àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọkùnrin àwọn ní ìjogún ọjọ́ bó ṣe òun kàn òun kàn sì wọ́n wáyé lásán ni náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn nǹkan táwọn èèyàn máa ń ṣe àtúnṣe wà fún wọn tètè ṣàtúnṣe tó bá ti ẹ̀sán bí ọmọ kan káwọn ọmọ mi ọmọ jẹ bẹ́ẹ̀ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك